àlùmọ̀jọ́ celestial mímọ́ látọ̀run mímọ́ wá ní a ó fàyọ̀ a bú sáyọ̀ a ké aleluya ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já ẹ sọ ni ó tẹ́ lólè kọjú ìjà sí ọni ọlọ́run dá pé dání àwòrán ara ẹ̀ ló ṣe tẹ ẹ̀nà ṣe pé wọ́n máa lanà ní o superior senior evangelist ọmọ kẹ́hìndé akínníbùsùn alias shine patron ìlérí olúwa parish ní brooklyn new york city wọ́n máa lanà ní owó pọ́mọ àádọ́rin ọdún nù ní àmọ́ ìfihànnà sọ́jọ́ ọ̀sánà ẹ̀ ò lóye wọ́n máa yọ ní o ọlọ́run ti bá ẹ ṣe èdòjú tì ẹ́ èdàyé yọ ẹ́ èdàyé ṣe ṣí ọ ẹ́ ẹ̀dọ̀ ìrọ̀ ẹgbìbọ̀dẹ̀ èdò oyọ̀ kọ́nà bí sọmọ rọ̀ àmọ́ màbá ìdúpẹ́ náà wọ́n bá ń lọ́ọ́ lẹ́dùnmọ́ ẹ ọlọ́run aṣọ fàyọ́ tì ẹ́ nẹ̀yìn dẹ̀yìn ẹ̀ nà à ọlọ́run ni mọ̀ ṣe ó ìwádùn orí ọdún ayọ̀ ọdún ọlá ọdún ìgbéga ọdún àṣeyọrí gbogbo náà dúró àpẹ́fọ́ ní ọgbà ọlọ́run lẹ́dùnmọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún ayọ̀ òun àkàṣe náyé wọ́n ti ṣe sẹ́fúntì náà níbẹ̀ yìí nágbà lọ́n lẹ́dùnmọ́ yìí wàá ṣe eighty pẹ̀lú ìrọ̀rùn nínú ọlá nínú ìgbéga ninety hundred one twenty ẹ̀ẹ́nà gba lọ́n lẹ́dùnmọ́ yìí àárọ̀ ẹ̀hún náà nàkànnà wọ́n bá ti gbé wọ́n ṣáàkà díẹ̀ ṣe yìí nágbà lọ́n lẹ́dùnmọ́ yìí ọpẹ́ ọ̀rọ̀ ẹ já sí ẹ̀ẹ́dàgbà lọ́n lẹ́dùnmọ́ yìí ẹ̀wọ̀n ọpẹ́ ẹ̀ àkàn. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ jèrè mo yá máa tó ṣèlérí tó sì mú májẹ̀mú ṣẹ ayé ló tán jésù mi ló kù ẹ bá mi yọ̀ ẹ bá mi yọ̀ ẹ bá mi yọ̀ mo yí bàbá lógo. Elédùmarè ọ̀rọ̀ rẹ ò gbẹjọ́ wẹ́wẹ́ kò ṣáà máa dúpẹ́ ló tọ́ wọ́n là ní olówó orí olórí Adẹ́nìkẹ́ Stella Akínníbòsún ìbà olúwa Fúnṣọ́ ìbà olúwa Bíntá ìbà olúwa Yẹmí ìbà tòlúwa Lọ́pẹ́ ìbà ìfẹ́ olúwa wọ́n lànà ní èjìrẹ́ ará ìṣokùn winiwini lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọmọ wọlé alákìsà ó sọ wọ́n donígba aṣọ pẹ̀ olú ẹ̀ àkómú ṣìyàrò adùn bí adùn wò ọgọ́jì onílé ọlá àfijú ọmọ tí ń gbàdọ̀ bálẹ̀ ẹ̀ bàbá ọbẹ̀kìtì bẹ́kẹ́ṣẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé olówó bẹ́ sílé ọlọ́lá èjì rẹ̀ ọ̀kí ọba ọmọ aṣàjẹ́màṣẹ́ ẹ ń là bí rẹ́kẹ́ anígbà ọkàn òyìnlá ẹ ò ẹdún jọ bí ọmọ ẹ ọmọ dáadáa ọba ọmọ èjì rẹ jẹ́ nágbà ọlọ́run lè dùn mọ́ ẹ ṣùgbọ́n ká ṣe ọdún ayọ̀ yìí ẹ ọba ọmọ ẹdún jọ bí agbórí igi rékeréke ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí wá ẹ ẹ ẹ àbá ìyé o nágbà ọlọ́run lè dùn mọ́ ìṣọ̀nà àkàlà yìí máa yà ká ti máa kì ẹ́ wọ ibẹ̀ late pa David Akínníbùsùn. Wọ́lànà ní ọmọ ọgbà gbowó òkó ògùn lẹ́wà ọmọ bá wọn ṣe bá wọn ṣe má bá wọn ṣe má lẹ́ọ̀ yá kàyàdì ọmọ wọn náà ẹ̀kẹta ẹ̀ẹ́lìkẹta jìnnà ọmọlíkẹta kẹ ọmọlíkẹta dò ẹgí ìlú gbọ́ ọmọ aṣọbẹ̀ pàjẹ́ ẹ̀jẹ̀ níkànyà ọmọlíkànyà boró so sídà òròka wo òròka ó dàka ìka tán ọlájìbá ńlọ lẹ́dùnmọ́ ẹ̀ṣẹ̀ kòwé ṣàwọn bá ẹ̀ka lẹ́yìn àjẹmọ́nú ajẹ́kòwé mi àtọ́ yà á ti yẹkẹ̀ mi àtọ́ kì í ẹ̀wọ́ ibẹ̀ yìí wọ́n ṣọmọ late mrs ẹ̀ẹ̀mẹ́ ọláyìnà akínníbùsùn lẹ́ọ̀ yàfọ́ ẹ́ lífọ́ ajì ọdẹ ọmọ lókìtì kékeré mọ̀gbọ́mọyẹ dèdè wú lífọ́ ẹ́ yẹ ó yìí ọlọ́dọ́bọ̀ ló tún bọ̀ wálé bọ̀ nágbà ṣùgbọ́n yẹn yẹ ìfihùn má bọ̀ iye wakabọ iye amaligoshe arọ ajọbaju nagba alọ alẹdùnmọye ọdún ayọ̀ wakashe ọdún ayọ̀ wakashe ẹmi ọdún ayọ̀ ẹkẹmí adìkorò sátani ada eku adọ inú ayọ̀ ẹ nagba alọ alẹdùnmọye sẹmi agùn ẹ dábàá ìbéèrè òfin èsè fọ ìdí ikí ẹ náà sọwọ yìí aya ẹ aya dáadáa náà dẹ ọkọ aya yìí ẹ ń tọ aya lórí iye yìí wọ fẹ́ọ́lì ló túbọ̀ ọmọ ó sàn kó ẹ olórí adenike stella akinibusun àwọ̀fọ̀ ìdí ìkí ẹ̀ à ìnagbá lọ́ọ̀lẹ́dùnmọ́ ẹ̀ o ọkọ dáadáa ọkọ tèmi yànwẹ́ ibà àyàmọ́ kẹ́hìndé ìwọ ya bá yoko ni gojo ge o yànwẹ́ uk agba ẹ̀ panáwọ̀ ọ̀hún iná gbá aláhùn lẹ́dùnmọ́ yìí iṣu aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé iná ẹ ti dùn ìyàyọ̀ ẹ ti kún ìkorò ìyàwó ọ̀nà ayé ẹ iná gbá aláhùn lẹ́dùnmọ́ ìkẹ́ ibọ́ ti wùdú ọpẹ náyé tó ìwé àmọ́ ìbòjì ọmọ ìwéde àmọ́ ìbòjì aya ìwà lẹ́wẹ̀dì àkúnà òjijì iná gbá aláhùn lẹ́dùnmọ́ yìí àtàmọ́ olóríire yìí mo tún bí kò ẹ́ àmà kí ẹ olúwa fúnṣọ kí ẹ olúwa bíntàn kí ẹ olúwa yẹmí kí ẹ tó olúwa lọ́pẹ́ kí ẹ ìfẹ́ olúwa náà kí ẹ àtàmọ́ máa ẹ mọlọ́lúwa àti táyélolú àti kẹ́hìndé akínníbùsùn ẹ̀dì ìkí ẹ̀ ẹ̀nàgbà lọ́ọ̀lẹ́dùnmọ́ ẹ̀ ẹ̀ ibà wa ẹ̀dá di òó wá pẹ́ láyé ẹ̀ ibà dáadáa wò jẹ́ dàdí òó wá jẹ́ wọn mọ́ wá pẹ́ láyé wa lálàáfíà lórúkọ jésù wà pẹ́ láyé wà lálàáfíà lórúkọ ọlọ́run ọba ẹ̀nàgbà náà lẹ́dùnmọ́ ẹ̀ṣù àgùn nẹ̀mí ẹ̀ sì ìṣerere wọn ṣàn án ṣojú ẹ̀ yìí ẹ̀ ojíjẹ wọn kẹ̀ ẹ̀ àgbóná ọmọ ẹ̀ ẹ̀ alẹ́ máa kánjú mú ẹ̀jẹ̀ o ẹ̀yà ẹ̀ di ìdúpẹ́ pàtàkì pàtàkì pàtàkì ìnáwó ẹ̀ á ìdífọ̀ olówó orí wo màá ṣe ìyọ̀ lọ́wọ́ orí mi ó máa ṣe é ìwọ̀n bọ́jú rẹ̀ yìí ọkọ̀ òun olówó orí mi ó máa ṣe é ìyọkọ̀ lẹ́dàá òun ìwọ máa ṣe o iwọkụ ụtọju iwọkụ ụtọju amawu inagba lọn ledumọi inye ma jọ angoju inye ma di aṣiwawu ma fi ìwà wẹfúndẹgbẹ ẹnu yìí olóríṣẹlá adẹnìkẹ máa gbàgbé o ìwà wẹfúndọ bí ọkọ dédé yọlé ẹ dọkọ ẹgbàtẹ máa gbàgbé ìwà wẹfúndẹgbẹ ẹnu yìí máa gbàgbé o èmi yẹ kí wọn náà tó wọ ìkẹmọ níkà olúbùnmi akínbọbọlá ayabolúwàjẹ adẹwàkùn ayálùjọ ìjẹfọ yẹn jarẹrin èmi ẹ ọlá ayọlẹ ọnẹsàn ayọlẹ bàmí àkójọ olúwa ọṣìbà ọbìnrin náà ń dóyè ẹkí mọgọmọ ńlá méjì ojúṣe yẹn nọ́mbà mi zero eight zero sixty six twenty six seventy three twenty seven mo ìfinagbá aláàlẹ́dùnmọ́ yìí àyọjọ́ ọ̀nà dàyọ̀ kánlẹ̀ kodolo àyọjọ́ òní àpadà dẹ̀kún ṣáàkàjọ́dà akayọ̀ yìí àmà ṣé ò bá iye ìrè ayọ̀bà náà lẹ́dùnmọ́ yìí ẹ̀ máa dágbére kò wá o ọlọ́run ọ̀ṣàfà ó máa ka tì wá lẹ́yìn àṣẹ ò ire o.